إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله ليجا تسوال لي لبرلك ولتن موقع تجي الإمام مالك عليه رحمة الله وحدثني عن مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة عن أنس بن مالك أنه قال ابن بكنا فبام صفني لك مالك فتيل الإمام مالك بن أنس رضي الله عنه ورحمه الله تعالى عن إسحاق بن عبد الله بن أبي طلحة عن أنس بن مالك رضي الله عنه أنس بن مالك صحابي نبوة محمد صلى الله عليه وسلم مالك بن أنس ìkàlára عن al'aimatul arba àwọn ìmọ̀mù mẹ́rẹ̀ tí أنس بن مالك أنه قال أنس بن مالك صحيح رأيت رسول الله صلى الله عليه وسلم وحان صلاة العصر مريء بشيران وبا كيف يلون ولا لنكم وبا وحان صلاة العصر أتكو إيرون عصر أتسوما فالتمس الناس وضوءا فلم يجدوا وضوءا àwọn èèyàn wá omi tí wọ́n lè fi ṣàlùwàlá ṣùgbọ́n wọn rí فأتي رسول الله صلى الله عليه وسلم بوضوء في إناء àwọn kan wá gbé omi wá fún ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam nínú ìgbá kan فوضع رسول الله صلى الله عليه وسلم في ذلك الإناء يده نبوى محمد صلى الله عليه وسلم قتي أور بنو إباي ثم أمر الناس يتوضؤون منه وقعوا يلاشى إتكم ما شاء الولاء منه إباي قال أنس Anas bin Malik ní fara'aytu al-ma'a yanbu'u min tahti asabi'ihi mo rí tí láti ibi ọmọ níka rẹ̀ فتوضأ الناس حتى توضأوا من عند آخرهم àwọn èèyàn ṣàlùwàlá débi wípé gbogbo wọn ni wọ́n ṣe àlùwàlá tí ó ṣẹ́kù èèyàn kankan nam hadithi ó ń sọ fún wa ìyanu tó ṣe wípé ó ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn wá omi tí wọ́n ìṣàlù aláwọn rí including anábíwa muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n láìpẹ́ àwọn kan gbé omi wá bá omi tí wọ́n gbé wá ìgbà kékeré ni tó ṣe pé ta bá ní kí àwọn èèyàn ṣàlùwà láńbẹ́ ó fẹ́ mọ́lé ju nǹkan tí èèyàn bí mẹ́ta mẹ́rin tí wọ́n fi ṣàlùwà lálọ ṣùgbọ́n ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní kí ìyanu kó ṣẹlẹ̀ níbẹ̀ òun náà ni pé omi yẹn ó tó gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ pẹ̀lú ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó tó wọ́n ṣe àlùwàlá wọ́n ní àwọn èèyàn ilé ní wọ́n lé àbí wọ́n tó nǹkan bí 80s ó ṣí pé gbogbo wọn wọ́n ṣe àlùwàlá tí ó ní igbá kékeré ilẹ̀ tí wọ́n láti ṣàlùwàlá ọ̀nà wo ni ìyá mi ẹgbà ìpa ló gbà ṣẹlẹ̀ so Anas bin Malik radiyallahu anhu ó lè mú tí oníṣẹ́ yọ láti bí ọmọ níka nígbà Muhammad sallallahu alayhi wa sallam so omi tó ń ṣe yọ láti bí ọmọ níka rẹ̀ yìí òun nìkan tí àwọn èèyàn fi ṣe alùwàlá kò ń ṣe omi tó ń bẹ nínú ìgbà yẹn nìkan so ìyanu ibi tó ti wá lélẹ́yìí bí ìgbà tó ṣe pé anábì Musa alayhi salatu wassalam tí ó fi ọ̀pá lu àpáta tí omi rẹ̀ ṣe kiri tí omi ṣẹyọ ń bẹ́ ṣùgbọ́n eléyìí ó tún ju mọ̀rẹ̀gíza àbí áyà títí anábì Musa alayhi salatu wassalam rẹ̀ torí pé kí omi jáde látinú àpáta nǹkan táwọn èèyàn máa ń gbọ́dọ̀ ṣùgbọ́n kí omi máa ṣẹ́yọ láti ọmọ níta ilé ìlú strange ni so ló fi jẹ́ pé àwọn afá wọ́n ní tó ṣẹlẹ̀ sí anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ní ìyanu ojú ti anábì Musa alayhi salatu wa salam lọ bákan náà omi tó jáde láti rí ọwọ́ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam sí ìtòṣe pé ó omi tó mọ́ni so wọ́n lò ó láti lè fi ṣàlùwàlá so ló jẹ́ pé almuhim òní kí omi jáde kàtìrí omi tá fi ṣàlùwàlá lópin ìgbà tó bá ti jẹ́ pé omi a lè ṣe fún a lè lò ó lápẹjú omi tí máa dà níbi ac ká ní pé kò kì ṣe nǹkan tó ní effect lára medically a sọ pé nǹkan tó yẹn líle ni ṣùgbọ́n wọ́n sọ wípé mẹ́díkálì pé kò ṣe nǹkan tí ó wà òkè fún ara ṣùgbọ́n ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní wàlá tó kù bí ayé kún ìlà tahdika bákan náà wàlá taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má fi ọwọ́ ara yín para yín ẹ má jura yín sínú ìparun ẹ má para yín ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ọba oníkẹfùnrin so omi tó jáde láti ibi ọmọ níka anábùwà muhammad sallallahu alayhi wa sallam sí tó jẹ́ omi tó ṣe wípé ó mọ́ àwọn sàhábà rọ́dùwánú láàrin wọ́n ti bákanáà tàbáwò wọ́n ní anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ti ọwọ́ bọ omi yẹn wọ́n sọ wípé ó ti omi yẹn àti ìgbà omi yẹn láti lè gbomi láti fi ṣan ọwọ́ rẹ̀ wọ́n ní ó ti ọwọ́ rẹ̀ bọ́nú omi yẹn sàrínú àwọn àfáàkan fàyọ́ mẹ́rin wípé ìyẹn ṣe òyìnké ta bá ti ọwọ́ bọ inú omi kò affect tó kùnbà tí ó wá ti kí ń ṣe pé kí ẹ̀gbín bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ so nasiha tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fún wa ike idha istayqadha ahadukum min nawmi fala yadmisu yadahu fil ina'i hatta yagsila'u thalatha eléyìí fánàbí sọ ìpépé ọ̀kan nù yín tó bá jí lójú oorun kó mọ̀ tí ọwọ́ rẹ̀ bọ inú omi àwọn ìtìrìgbà tó bá tó fọ̀ lẹ́ẹ̀mẹ́ta فإنه لا يدري أين باتت يده torí pé kò mọ̀ bí tí ọwọ́ ọ̀run tó ń bẹ nígbà tó ń sùn sọ á jẹ́ pé eléyìí advice ni gẹ́gẹ́ bí àwọn jùmọ̀rọ̀ àwọn àpá bí wọ́n ṣe mú contrary to àwọn Hanabila táwọn gbà pé kí wọ́n bá tọwọ́ bọrú omi bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá jí omi yẹn ti di fọ́hìrì rẹ̀rù mọ̀fọ́hìrì ó ti lórí tí ó sì mọ́ o ṣùgbọ́n ìwò lè fi ṣe alùwàlá ẹ̀ lè fi ṣe ìmára ẹ̀ lè fi ṣe alùwàlá ẹ̀ lè fi wẹ ìwẹ̀ jẹ̀nábà ìwẹ̀ haidi ìwẹ̀ nìfàs ṣùgbọ́n ìtí ó tẹ̀wọ̀n òun náà ní ti ju ó fi gbà tí ó bá fi ẹ̀gbin lọ́wọ́ rẹ̀ omi rẹ̀ sì mọ́ àlefi ṣàlùwàlá bó ti ẹ̀jẹ́ pé kò ń ṣe nǹkan tí ó dá káṣe náà bí ó sọ pé àlefi ṣàlùwàlá òun pé anábì wa Muhammad sallallahu alaihi wa ó tọwọ́ bọ inú bó ti ẹ̀jẹ́ wípé ààrin hadith pé anábì wa Muhammad sallallahu alaihi ó jí láti dúró ṣùgbọ́n nǹkan tí anas ti sọ òun náà ni pé ra'aytu rasulullahi sallallahu alayhi wa sallam wa hana salatu al-asr mo rí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá àsìkò òun asìlẹ̀ ti tó alkamasannas wàdó an àwọn èèyàn wá orí tí wọ́n ìṣàlù àlàáfàlà ní ṣubúrú wọn rí fàútì ya rasulullahi sallallahu alayhi wa bí wàdó wọn mú ìṣàlù àlá wá fún ìṣẹ́ ọlọ́wọ́n bá sí ìnáyìn nínú igbá kan فوضع رسول الله صلى الله عليه وسلم في ذلك الإناء يدا أنبوى محمد صلى الله عليه وسلم أتي وربنو إبداني ثم أمر الناس يتوضعون منه لين أقعون لا شريكك ما شاء الله لا تنو أمتون بنو بان قال أنس أنس سيكي فرأيت الماء ينظر من تحت أصابعه مريون تشريك أنشي láti bí àwọn ọmọ níka rẹ̀ àtọwọ́dá náà àwọn èèyàn ṣàlùwàlá hátà àtọwọ́dá òní ìdí àpẹẹrẹ rẹ̀ débi wọn ni a ní a lè fi ṣe alwala ní ìjẹ́ jùmúrò àwọn apá tí wọ́n bẹ̀ lórí pàtàkì jùlọ tí ó bá fi ṣe pé ẹni tó tọwọ́ bọ̀ ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun kódà kó ṣẹ̀ṣẹ̀ jí ní ojú oorun náà èyí tí jùmúrò àwọn apá tí wọ́n bẹ̀ lórí ẹni wípé ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó sọ wípé kúmọ̀ tí ọwọ́ bọ̀ lórí ẹ̀ àtìgbà tí ó bá tó ṣe àtúbá tó fọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta so eléyìí kò kí ń ṣe pẹ̀lú pẹ̀lú ìtàkùbáàbù ni والله أعلم وحدثني عن مالك النعيم بن عبد الله المدني المجمر بقنا عبيد الله بن يحيى بن يحيى الليثي ó ní bàbá àwọn sọ fún un láti ọ̀dọ̀ pàpá rẹ̀ tó ń ṣe Malik Anu'ayn bin Abdullah al-Madani al-Mujmiri láti ọ̀dọ̀ Nu'ayn ọmọ Abdullah al-Madani al-Mujmiri wọ́n pè ní al-Mujmiri torí kó wọn àti bàbá rẹ̀ wọ́n máa ń fi àwọn nǹkan olóòwò sínú mọ́ṣáláṣí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam nítorí kí mọ́ṣáláṣí lè máa ń dáadáa ومسلمين نعيم بن عبد الله المجمر أو المجمر المجمر لترى أجمر يجمر إجمارا المجمر لترى جمر يجمر تجميرا مجمر سنعيم بن عبد الله المدني المجمر أصيب أنه سمع أبا هريرة يقول wọ́n gbọ́ tí Abu Hurairah tó ń sọ wípé man tawadda'a fa ahsana wudu'ahu ẹni tó bá ṣàlùwàlá tó lè ṣe àlùwàlá rẹ̀ dáadáa thumma kharaja lẹ́yìn náà ó wá jáde amilan ila salah lẹ́ni tó ní intention láti lọ kí o ẹni tó ṣe àlùwàlá tó ṣe àlùwàlá rẹ̀ dáadáa thumma kharaja lẹ́yìn náà kúrò lé jáde ilé àbújáde níbi tó wà àámdẹ́n ilá sọlá lẹ́ni tó ní intention àti lọ kírun fọ́ iná òfin sọlá tún máa ká ní àmìdí ilá sọlá bí ìgbà tó ṣe wípé ó ti ń bẹ nínú òun ni àbó ti ń bẹ lórí òun lópin ìgbà tó ṣe wípé bó ṣe ń lọ yẹn àníyàn pé òun lọ kírun òun ni tó gbé jáde wa innahu yuktabu lahu bi ihda خطوتيه حسنة وينهى عنه بالأخرى سيئة تبا جي أسكن هو قدا دا كالفن تبا جي أسكن هو في با أبرور فن بشن جي هو ما شكين هو ما قدا دا كالفن بشن جي أسكن òun ni wọ́n máa pa àbúrú rẹ̀ fún àwọn àfáà ní ni ó máa fi ìyẹn kọ láadáa fún ẹsẹ̀ òsì tó bá gbé ìyẹn jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ bó ti ẹ̀jẹ̀ pé kò sí tex tí orí ìfìyẹn ń lẹ̀ ṣùgbọ́n ta bá wò pípé nǹkan tó bá jẹ́ nǹkan ọ̀tún ó máa jẹ́ nǹkan àlùbáríkà lápẹjú afẹ́ àfọwọ́ ọ̀tún jẹun afẹ́

tí ẹ̀kan ní bá wá gbọ́ tí wọ́n ṣe ìkọ́mọ̀ fàláyé fàá kó mọ́ yára rìn kó mọ́ yára rìn fa inna a'zamakum ajran ab'adukum dara ẹni tí ládà rẹ̀ fi pọ̀ jù nú òun lẹni tí ilé rẹ̀ tó jẹ́ pẹ́ni tí lè rẹ̀ jìnà jù òun ni ládàá rẹ̀ pọ̀ kọ́lẹ̀ mi áṣì kẹfìrẹ̀tì kútọ̀ orí nítorí àwọn ẹsẹ̀ tó gbé tó pọ̀ àwọn ẹsẹ̀ tó ṣe kí tó gbé tó pọ̀ tẹ́lẹ̀ ìlú pàdó jẹ́ pé àwọn bànú sálìmá àwọn bànú sálìmá àwọn kanú àwọn ará Mẹdínà náà ilé tí wọ́n jìnà sí mọ́ṣáláṣí so àwọn arúgbó àwọn àyè kan sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí yìí wọ́n wò pé káwọn náà múùfù wá síbẹ̀ káwọn sọ ọ̀dọ̀ àwọn di ilé tí àwọn abandon so anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún wa wípé balagha ni annakum turiduna an tantaqilu قرب المسجد النبي صلى الله عليه وسلم oni ẹ̀yìn banu salima gbogbo ọpẹ ẹfẹ́ súnmẹ́gbẹ̀ mọ́ṣálásí wọ́n ni na bẹ́ẹ̀ anábi sallallahu alaihi wasallam oni látẹ̀ntẹ́kìlú ẹmọ́ wà sí ẹgbẹ̀ mọ́ṣálásí diyarakum ẹmọ́ bẹ ní àdúgbò ilé ìtẹ́wà náà tuktab atharukum ẹsẹ̀ tẹ́ ń gbé tẹ́ fi ń bọ̀ wá sí mọ́ṣáláṣí wó mọ̀ kọ́ kalẹ̀ fún yín ní ládá gẹ́gẹ́ bí irú hadithi tí a kà yìí tí wọ́n ní tó bá gbé ìgbésẹ̀ ọ̀kan mú ṣe kí mú fi pọ̀ ládá fún tó bá tún gbé ìgbésẹ̀ kejì yóò jẹ́ ipa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún so anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn bànú sálímẹ́lẹ̀ ìpè diyarakum yàní ìlzọ́nù diyarakum ẹ̀dùn orílẹ̀ yìí ẹ̀mọ́ wọ̀ọ́rí ẹ̀mọ́ wá mọ́ṣáláṣí níbẹ̀ ṣe ń wáyẹn tuktab atharukum ìgbésẹ̀tẹ̀ ń lé wọn kọ́ kalẹ̀ fún yín ní ládàá so anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fi léyìn encourage wọn lórí ike kọ́mọ́nì àwọn ń ṣe kiri àwọn ń ṣe ti ilé wá sí ẹgbẹ́ mọ́ṣáláṣí lórí eléyìí náà ni Abu radiyallahu anhu sọ wípé fa inna a'zamakum ajran ab'adukum dára ẹni tí ládàá rí ó pọ̀ jùlọ òun lẹ́ni tó ṣe wípé ilé rẹ̀ bá jìnà jù káàlù ní màá yá àbà Huraira wọ́n ní nítorí kíni ìrẹ́ Abu Huraira ó ní min ajli kasrati al-khutta látara kíni látara ìgbésẹ̀ púpọ̀ so ọ̀rọ̀ Abu Huraira ọ̀dọ̀lá àyíyí àti ètí anábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn Banu Salima àrí pé àwọn ojú ọ̀ṣẹ́ kí ni ó jọra wọn so ó jọra wọn man tawadda fa ahsana wudu'a thumma kharaja amidan ila as-salah fa innahu fi salati ma kana ya'midu ila as-salah wa innahu yuktabu lahu bi ihda khutwatayhi hasana ويمحى عنه للأخرى سيئة فإذا سمع ذكر الإقامة فلا يسعى تنا كما يبقى الإقامة كما يرى نعم كما يرى kíni túnmà kó mọ̀ yára ọ̀pọ̀lọpọ̀ wa ta bá ń gbọ́ tí wọ́n ṣe ìkọ́nà kí la ṣe àásàrí torí pé sí rákàtí àbáfẹ́ ní ìsìnláka alákọ̀ọ́kọ́ a ní láti ma sáré anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdásẹ̀mí ìtùmọ̀lẹ̀ kọ́ọ́má ó ní fàtíwá wa alaikumus sakina wal waqara tẹ tó ṣe pé ara yín ìfarabalẹ̀ ń bẹ pẹ̀lú yìí fàtúhà wà ní ìsàkínà tí wọ́n wọ́n pààrọ̀ ẹ lọ síbẹ̀ tó ṣe pé kí ni ìfarabalẹ̀ ń bẹ pẹ̀lú yìí wọ́n láta àtúwà wà ń tún tẹ̀sà lọ síbi ntẹ́ bá bá ẹkí wọ́n máa fàátẹ́kún fàásíkù èyí tí ẹ bá ní fàásí mú ẹ kọ̀mplítì ẹ̀ so hadith yìí sọ fún wa ipi àti ń sáré lọ síbi ìrun àti ń sáré lọ síbi ìrun kí lá máa ṣe àfọ́rabarẹ̀ lọ wọ́n máa kọ láàdá fún wa pẹ̀lú ìgbésẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa kọ láàdá fún wa pẹ̀lú ìgbésẹ̀ kọ̀ọ̀kan wọ́n lè máa pẹ ẹ̀ṣẹ̀ rẹ fún wa pẹ̀lú ìgbésẹ̀ kọ̀ọ̀kan so a gbọ́dọ̀ sọ wípé afẹ́yára láti káṣọ kọ́rákàtà ààrí pé lọ ní àwọn sàábí anábúwa Muhammad sallallahu alaihi wasallam abubakra tí ó ṣerú nǹkan báyìí lẹ́yìnbà tí wọ́n parí nù anábúwa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wípé zádàkàlá wa hibson wàlá ta'ud kọ́lọ̀wọ̀n bá kó lé ẹkún ní ojú kòkòrò nípa ẹ̀sìn ṣùgbọ́n látàrí mọ́ṣẹ̀rú ẹnu kí ó rùkú ìfọ́ kí ó tó dé sọ́ọ̀sì torí pé kò fẹ́ ní ìsìráta yìí náà ṣe nǹkan tó ṣe yẹn ṣó rọ́ǹgì ni èyí tó tẹ̀wọ̀n ni pé ìrùkú ìfọ́ kó tó wọnú sọ́ọ̀fù kọ ló rọ́ǹgì torí pé àwọn àṣàrù wa tó sọpọ́ọ̀tì ìlú láti ọ̀dọ̀ Abdullahi bin Zubair radiyallahu anhuma òun náà ó ti ṣe irú nǹkan báyìí ìfà tó sọ ọ́ fún wọn oníṣúnnà yìí bákan náà abdullahi bin masoud radiyallahu anhu òun náà ti ṣe pẹ̀lú kanú àwọn sahaba radwanullahi alayhim so tí wọ́n lànà sọ̀lá àtàmsọ̀ ìgbé zádàkàlá wa hirsan wala ta'ud kí ló torí ẹ̀sọ́ òun ni ìsáré wọnú mọ́ṣáláṣí ìsáré wọnú mọ́ṣáláṣí ìlú sọ fún pé زادك الله حرصا ولا تعود kọ́lọ̀wọ́ bá kún ní kúlé ẹkún ní ojú kòkòrò ń pa ìsì ṣùgbọ́n má sáré wọ orí ìrùnmá má sáré wọ orí ìrùn so eléyìí ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ tí abúrún ọ̀dọ̀ láàrin tó sọ bí wáyé wípé tẹ́ni ẹmọ́ ṣe kí ni náà tó má yára so ó ń sọ fún wa pé ó ń bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìpìkẹ́ni náà tí ó má yára so lórí òun tó bá súnmọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun tí ó bá mú kí n ta bá bá àti n ta bá mú àti n padà eléyìí ti sọ́nà àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lórí ìsọ ìgbé kí ẹni tí bí ìgbésẹ̀ wa ẹni tí mọ́ṣáláṣí ilé rẹ̀ bá jìnà tí mọ́ṣáláṣí sí òun náà ní lára àrùn pọ́jù ìyẹn tó bá ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ mí ma ń ṣe tó ṣe pé a máa máa nítorí fún ìfẹ́ gbalára tó pọ̀ ó rí máa rìn nígbò ìgbé káàkiri rẹ́ṣẹ̀wá ṣe tún àìṣẹ̀wá lọ ní mọ́ṣáláṣí tí bá bèèrè ọ̀rẹ́ ẹsẹ̀ ń ṣe gíní púpọ̀ gbésẹ̀ púpọ̀ a ní ilé yìí oṣù kejì kọrọ torí wípé ibi tó ń gbé ó jìnà ibi tó ń gbé kó jìnà ó máa ń pẹ̀fẹ́ máa ń káàkiri nítorí àdífì tó gbọ́ nítorí àdífì tó gbọ́ pé tẹ́tàrà tó gbọ́ so ó ní supply àdífì yẹn misapplication àdífì yẹn òun ni irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe gbé ibi tó ń gbé ó jìnà bí kí ẹmà gbé 2 kilometers away from the mosque nísìnyí mọ́ṣálásí tàwà yìí kí ẹ̀yàn kan máa gbé bí abúrú runabout abúngbébìrú sáfẹ́jọ́ bọ́stọ̀bù sáfẹ́jọ́ èyí tàbí tí wọ́n máa ń kí irú èèyàn bẹ́ẹ̀ àdìsọ pé kí hadith ni wà àpótò sí so kẹtìrà tó kótọ bẹ́ẹ̀ni yẹn ṣe ń gbéra tó mú bùwá sí bíbá yìí yóò mọ̀ sí fún yóò mọ̀ gbàládà rẹ̀ ṣùgbọ́n káwọn mọ́ṣáláṣí ní ta bẹ lọ́nà ńkọ́ ṣe ti pàdé lọ́nà ẹ̀ kó fi wọ́n lẹ̀ kó ní àti tó ń láti wá kí kí ló dé orítorí pé kí òun fẹ́ kí láàdá pọ̀ náà tí ó bá sí ìdí pàtàkì ní tó dáa náà ní pé kí èèyàn kí mọ́ṣáláṣí tó wà lẹ́gbẹ̀ẹ́ rí tí ó bá sí ìdí pàtàkì ní tó dáa òun kí èèyàn kí o ní mọ́ṣáláṣí tó wà ní ẹgbẹ́ ilé yìí ṣùgbọ́n tí ìdí pàtàkì máa wà lápẹ̀lú obi amúṣẹ́láṣọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa nísìn ìmáàmù yẹn bóyá ẹni tó ń tẹ yẹpẹ̀ ni a lè mọ̀ pé ìkímù lẹ́yìn ẹni tó ń tẹ yẹpẹ̀ ilé yóò ṣe bíi ẹ̀kú bá mú ilé yóò bá mú ẹni tó kí lẹ́yìn pé ìmáàmù yẹn yìí àwọn ṣẹ́ṣẹ́ bí náà fún ọwọ́ rẹ̀ bí ẹni tó mọ́ mú tí àbẹni tí ó mọ́ ń ṣe sí náà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ inú àwọn ìwà pálapàla torí ẹ̀lẹ̀ yóò ti dín kírun lẹ́yìn rẹ̀ èèyàn fi pèfẹ́ kí èèyàn lọ sí ibi tó jìnà yẹ gbé kìlómítà kan àbí 2 kìlómítà nítorí pé ìmáàmù tí ó ń bẹ ní ẹ̀gbẹ́ ibi téèyàn wá ìmáàmù yẹn ó ní àwọn issues kò ṣe pa ní personal issues pẹ̀lú ẹ̀kọ́ o bí a ní ìjà kan tó pàwà àti ẹ̀kọ́ yóò kọ́ but ó ní àwọn issues tí ẹ̀sì ní ògbà lọ́wọ́ rẹ̀ a lè torí ìyẹn kámẹ́kìrù rẹ̀ ní ẹ̀ka lọ síbi tó jìnà láti lọ kírù ṣeré ó wà justified ìgbà mẹ́rin ní a máa wáyé pé ibi tá ń lọ yẹn bí i ìmọ̀mù tí a ń lọ bẹ̀ recitation ẹ̀ wà òkè kò ń ṣe ohun là ń sọ ní but recitation rẹ̀ ó ṣe pé ní ó wà òkè dáadáa àbí kó ṣe pé mọ́ṣáláṣí ni a ń lọ síbẹ̀ nítorí àwọn nǹkan ìmọ̀ tí máa wáyé níbẹ̀ bóyá tá bá parí èrò for instance lẹ́wọ́n a ṣe lẹ́kṣọ́ níbẹ̀ so torí ni a lè gba àwọn aládá yìí náà lẹ́fàtì fúkọ̀ ṣùgbọ́n pé pé mọ́ṣáláṣí wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó wà òkè àwọn kan tó lè mú yẹn lọ sí mọ́ṣáláṣí tó jìnà ó ti ẹni sìn ó ń bẹ ní mọ́ṣáláṣí tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa yẹn ṣùgbọ́n ẹwà sọ pé mo fẹ́ lọ síbi tó jìnà ẹni nítorí pé mo fẹ́ kí ìgbésẹ̀ mi kó pọ̀ sọ́lájì máa lè gba aládá púpọ̀ sọ́tọ́ wáyé pé yẹn ó jẹ́jẹ́ ní orísun mi ó yẹ kí alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó sọ fáwọn sọ̀hábà tó wà nílá alim tó ń gbé ẹgbẹ́ mọ́ṣáláṣí ipé ẹjìnà sí mọ́ṣáláṣí nítorí kí ládá ilé pọ̀ so ẹni tó ṣe pé ó bá rẹ̀ nínú situation yẹn so anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wọn pé ziyara kù ẹmọ agbébí tẹ́gbé ẹ̀ náà tó dám jìnà tí ẹwà ń wá sí mọ́ṣáláṣí òun náà ni pé ìgbésẹ̀ tẹ́gbé yẹn wọ́n máa kọ́ kalẹ̀ fún yín ìṣe olóore mo rò pé ẹ̀kẹ́lẹ̀ unlike kí n sọ pé mo fẹ́ gbalé mo rọ opportunity àti gbalé sẹ́gbẹ̀ mọ́ṣáláṣí mo wá ní rárá o mo fẹ́ lọ sí ibi tí ó jìnà nítorí pé ìgbésẹ̀ ni mo fẹ́ kó pọ̀ so that wọ́n lè máa kọlá dá púpọ̀ kalẹ̀ fún mi ṣe lè ní kò ń ṣe nǹkan tí ó lọ pẹ̀lú أحاديث نبوة محمد صلى الله عليه وسلم sọ́dọ̀ jẹ́ pé nǹkan fàánì téèyàn bá rí ọdá téèyàn lọ àríkà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ó ṣe iṣẹ́ aj ó ṣe kí ni ogunran kúmí àyíwẹ̀kọ́ bẹ́ẹ̀ làwọn fún ní opportunity rankumi ẹsẹ̀ làwọn fi sọ̀rẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kò sọ ikú òkè o tẹ́bá fi ẹsẹ̀ láti Madina dé Mẹ́kà ó wà mọ́ ìwọ̀dí ìta hmm. bá nínú opportunity àálù ní òní ní sábàbà ládáwà so ló jẹ́ pé ìjí ẹ̀sìn bá ṣe ní ọ̀ràn èèyàn fún wa lápèjúwe tàbá wọ́n ń ṣe sáàrí ìnira ń bẹ̀ ìnira yẹn agbàládá lórí ṣùgbọ́n kẹtẹ́ sí òṣè lọ́rùn yẹn fún wa tó ṣe pé àwa gẹ́gẹ́ fúnra wa la impose ẹ̀ lé wa lórí bírú ẹni tó ṣe wípé a ló ń gbé ẹgbẹ́ mọ́ṣáláṣí wọ́n bẹ̀ sí ń gbé ìgbé àdúgbò káàkiri títí títí ó fi wá padà wá sí mọ́ṣáláṣí wọ́n wá bèèrè lọ́rẹ̀ pé kí ló dé tó fi lọ́gbọ̀n náà bẹ̀yẹn ní ọ̀nà tó jì láti wá fún ọjọ́ láṣíwá ó nítorí wípé wọ́n sọ wípé ẹni tí ó bá jìnà sí mọ́ṣáláṣí jù òun ni ẹni tí ládàá rẹ̀ pọ̀ tó pọ̀ jù tí ó rò fi ṣe tó bá ṣe pé ìlànà tó dá ní àwọn sọ̀hábàrù lọ́wọ́ àwọn ọmọ tọrọ ìlànà ẹ sọ á sọ pé nǹkan tó ṣe yẹn ní nítòkù díẹ̀ káàtó nítòrọ́nù mọ̀káníkò ti parọ́ ìlú situation yẹn ilé tó ń gbé ilé tó jìnà sí mọ́ṣáláṣí ni ó wá ń tiraka láti wá kí irun yẹn ni a sọ pé kí yóò mọ̀ gbalada yẹn so eléyìí náà lára àwọn kan tó ṣe wípé ó yẹ kí agbóyé níbi afẹ́rù Abu radiyallahu anhu tí akàyí so inṣáàlá àádábú nígbà ìkálì fi àrílẹ̀ fún fẹ́ṣẹ́ torí mo fẹ́ lè fi kúrò nígbà yìí òní náà

jẹ́ mùsùlùmí àtàrí sáré bí dáwọ́lá àbí àti owó mẹ́ta ìṣòro tí báwo ló ti wọ́lẹ̀ ti pé ṣe wà ní àgbáyé lónìí ìjẹ́ a ní ìlú kan táàsù fún gbogbo mùsùlùmí ayé gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún olórí wọn ipò ní olórí gbogbo mùsùlùmí òun ni amirul mu'minin òun ni al-khalifa jówà bí ánsà ní pé kò sí kò sí ìlú kọ̀ọ̀kan ó ní olórí títí ẹ̀ in the past ó wà bẹ̀rẹ̀ látòrí abubakar radiyallahu anhu lẹ́yìn anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ah, umar ó jẹ lẹ́yìn rẹ̀ lẹ́yìn umar usman lẹ́yìn usman ali ṣe ń gbà tó yá orí pé kìíní ó bẹ̀rẹ̀ sí ní ní bó ti ẹ̀jẹ́ pé muawiya radiyallahu anhu òun náà jẹ́ so àwọn àsìkò yìí àwọn mùsùlùmí wọ́n ń bẹ ní abẹ́ àmírù kan bó ti ẹ̀jẹ́ pé ní àsìkò Ali àti àsìkò Muawiya iṣu sí wá díẹ̀rì ṣùgbọ́n lẹ́ta ó di wípé àwọn èèyàn wọ́n ń kọ́ńkà àwọn ìlú kọ̀ọ̀kan so tó di pé àwọn àdúgbò bá kọ́ńkà yóò wà lọ lábẹ́ olórí kan ìmínà tún àwọn mínú tún alábẹ́ olórí kan so ló jẹ́ pé kí ní ẹ láti gbà yẹn wọ́n rí tó títí di títí di sí in fact ó tún wá fọ́ sí níbi pé àwọn ìlú bí mélòó kan tó ṣe ń bẹ lábẹ́ ìjọba kan gbà yẹn àwọn ìlú yẹn náà ọ̀pọ̀lọpọ̀ náà ti tún dájú ó wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ṣe pinnu ó ti tún gbádù títí wọn láwọn afáà fi sọ wípé ìlú kọ̀ọ̀kan tó bá ti ní olórí títí ẹ olórí yẹn náà ni àwọn aráàlú yẹn náà gbọ́dọ̀ gbọ́rọ̀ sí ní lẹ́nu nítorí pé kí nǹkan lè bá àti dáadáa kí nǹkan kó lè bá a kí kó lè bá a so ènìyàn náà ni wọ́n gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu so tabawo al-Mamlakatu al-Arabiyyatu as-Saudiyya bó ṣe wọ́n yẹn so àwọn tí wọ́n ń bẹ ní Saudi wọ́n jẹ olórí wọn ní tọ́ra wọn bọ̀rọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu náà àwọn tí wọ́n bẹ ní al-Kuwait àwọn tó ń bẹ ní al-Iraq àwọn tó ń bẹ ní Qatar tó ń bẹ ní Misru àwọn tó ń bẹ ní al-Bahrain àwọn aráàlú kọ̀ọ̀kan wọ́n jẹ olórí ìlú kọ̀ọ̀kan wọ́n jẹ wọ́n ní kíni wọ́n jẹ wọ́n ní rọ́nà náà nísìn ṣe ẹni tó jẹ́ citizen al-Kuwait ṣó jẹ ọba Saudi ṣó jẹ ní tọ́ra ìpìlẹ̀ ní pé kò jẹ ní tọ́ra torí sí ní abẹ́ ọba Saudi bẹ́ẹ̀ nẹ́lẹ̀ tó jẹ́ citizen ní Saudi kò jẹ́ ẹni tí ó jẹ́ amiru Kuwait kò jẹ́ ní báwà orígbó kò sí nígbìmí kò sí ní abẹ́rẹ̀ bọ́ àìjẹ́ ní tọ́ àyẹn kò túmọ̀ sí pé ó lè máa bú kó mọ sọ̀sọ́kúsọ ń pa rẹ̀ torí pé tàbá sí géètì yẹn tàbá sí géètì yẹn àwọn èèyàn ó mọ búra wọn nìí Ah, ẹni tó jẹ́ citizen Kuwait yóò mọ̀ fún ọba Saudi ẹni tó jẹ́ citizen Saudi yóò mọ̀ fún ọba Kuwait lápẹjúwe Nàìjíríà kásọpẹ́ni tó gbẹ́gbẹ́ mùsùlùmí ni olórí wa sọni tó jẹ́ títí Ghana yóò mọ̀ fún olórí Nàìjíríà ẹni tó jẹ́ títí Nàìjíríà òun ló máa bú olórí Ghana káníkó mùsùlùmí tó wà ń bẹ lápẹjú so with that in tá àfẹ́ kó ṣẹlẹ̀ náà ní padà ṣẹlẹ̀ so ló jẹ́ pé àwọn afá mi àmọ́ sọ wípé ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó ní man arada an yansa habibi sultanin fala yubdihi alaniya ẹni tó bá fẹ́ advice ẹni tó ń bẹ ní ipò agbára kó mọ̀ ṣe publicly so wọ́n ní hadith yẹn sọ wípé ìdí sòtọ́ nínú tó bá fẹ́ advice ẹni tó ń bẹ ní ipò agbára so eléyìí nẹ́kra ló jẹ́ nẹ́kra ló jẹ́ so nẹ́kra yẹn dẹ̀ ní ó wá ní síyá kìkìnnì annáhì that is fàlàyé dìhí aláàdìyà kò gbọdọ̀ ṣe é ní gbangba tàbí so tàbá wo bí kí ní ẹ̀bó ṣe wá ṣìyẹn sọ fún wa wípé a olórí ìlú kọ̀ọ̀kan àwọn èèyàn rẹ̀ jẹ́ ń tọ́ à àwọn èèyàn tí wọ́n sí lábẹ́ ìlú yẹn wọ́n jẹ́ ní tọ́ ṣùgbọ́n yìí ò sí wípé wọ́n lè máa fún àbí wọ́n lè mọ́ tó sáìsì ẹ̀ openly torí wípé kò ń ṣe olórí ìlú títí wọn tàbá sí ayò yẹn níta àfẹ́kó ṣẹlẹ̀ náà ní ó padà ṣẹlẹ̀ nísìnyí níjọba nàìjíríà nísìnyí mo dẹ̀ bú pẹ́sidẹ́ntì wa lápèjúwe máa sọ fọ́mọ Saudi pé máa bá mi àtáàkì pẹ́sidẹ́ntì wa ó ń ṣe ìtọ́wà ó ń ṣe ìtọ́wà yìí so owó mọ̀ àtàkì ẹni orúkọ pé kí òun ò jẹ́ ní tọ́ra sọmọ sọ̀rọ̀ ní tó náà fẹ́ bú ọba tuntun wọn náà yóò sọ pé mi náà wípé ma bá ń fáyà rẹ̀ ní sèmi ló sọ pé mo ń fáyà rẹ̀ pẹ̀lú agbíǹtì pé kí ni ìjẹ́ ní tọ́ra kí ló para ṣẹlẹ̀ yẹn òun náà ni pé apadà ń criticize àwọn olórí public union ní para ṣẹlẹ̀ so òun náà ni pé ẹni olórí ìlú ẹni olórí ìlú ó jẹ́ titiwa ní kò ń ṣe titiwa ká má ti size wọn publicly àti tó bá ṣe wípé àwọn agbẹ̀gbẹ̀ fúnra wa bá ń bẹ ní ipò agbára tá a bá ń bẹ ní ipò agbára so wàláwà náà Now, um, the whole year náà mi bèèrè wípé abẹ lórí ìrìnàjò ààrùn ìrìnàjò alápàdà wáyé omi ẹwà kéré alólẹ́tọ̀ sí orí ilẹ̀ ṣẹni tó máa lìdí wá nínú lámájú fún ní àbítani náà àdìgbé fẹ́ni tí ó fẹ́ lìdí wá nínú erípáwà náà ní ìdìbò àlùwàlá àdìgbé ẹni ẹtí ikọ̀ torí sí afẹ́kínú jama lápẹjúwe wọ́n ti tó sí sáfú wájú èyàn kan wá dé so wá ò pé kó mú abọ́ síwájú kí ni orílẹ̀ tó fi ní kó wá bọ́ síwájú tí wọ́n máa fi bọ́ sẹ́yìn wọ́n dẹ̀ mẹ́rin sáfú àkọ́kọ́ so tó bá ṣe wípé torí wípé àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé ليليني أولو الآلام منكم والنهار àwọn tí wọ́n jẹ́ onílàákáyà àti onímọ̀ ni kí wọ́n wà lẹ́yìn mi sọ ẹ́ pé bẹ́yìn ìyẹn ló fi bọ́ sẹ́yìn fún yẹn ó wà mùsàlá ṣùgbọ́n bọ́nà bẹ́ẹ̀ mi ṣàpọ́nlé rẹ̀ ni sọ eléyìí kò sí ẹ̀rí fún so ká sọ yí pé ó níbi àlùwàlá wa náà níbi kí àlùwàlá so kò jẹ́ bí àárín oṣù jẹ́ so ẹni tó gbé omi wá ó gbé omi yẹn wá torí kó mọ̀ pé omi yẹn ó máa tó òun tó ń gbé omi wá á dẹ̀ tún ṣe kí ni àṣẹkù tí anábíwa Muhammad sallallahu alaihi wasallam ní olè fi ṣàlùwàlá ń bẹ̀ so ó wá kọ́kọ́ gbé fún anábí sallallahu alaihi wasallam so wallahu alam Kí ọmọ ń ṣe? Náà. Tí ọmọ ń ṣe náà mi tí ó bá nu wallahu a'lam òun náà ni pé tó bá ṣe pé ìrùn tí ó jẹ́ rákà méjì sí tí a máa ṣe ní alìtìrọ́ṣì òun ni wọ́n ń pè ní pé alìtìrọ́ṣì eléyìí ni ẹ̀rí rẹ̀ kún jù بيت حديث أبو حميد الصاعدي رضي الله عنه ṣùgbọ́n mazhaib ń bẹ lórí ẹ̀ ní mazhabi ni àwọn gbà ìpé àtàwárù òun la máa ṣe tún ọmọṣù mazhabi ni àwọn gbà pé aliftirash òun la máa ṣe tún ọmọṣù mọ́jọ́ àbí ni àwọn gbà wípé ìjòkó tó bá ṣe pé sálámà ni ó máa tẹ̀lé a máa ṣe pé a máa ṣe àtàwárò kí là ń pè ní tàwárò òun ní ta máa fi awẹ́ ìlélẹ̀ ilé ìwọ̀n pè ní bíbí àtàwárò pòròkóyé àhà so mọ́jọ́ àbí ni gbà wípé gbogbo ìrún wa tàwárò gbogbo ẹ̀rùn wa tawarruku ní a máa ṣe sọ àmì ìdọ́gba pínpín ní kò ń ṣe tawarruku iftirash la máa ṣe tó àwọn mí gbà pé a máa ṣe tawarruku tó bá ṣe pa a máa sálámù níbi ìdùkú yìí ojúmílò mẹ́ta then ìkẹrin wípé tó bá ṣe wípé ìjòkó méjì ló ń bẹ níbẹ̀ so ìjòkúta fẹ́ ti sálámà yẹn òun la máa ṣe àtàwárò èyí tí a bá ní tí ó ń ṣe ìjòkó méjì ní tó ṣe pé ìjòkó ẹyọ kan náà ni orí mi máa tàbíyá a máa sálámà lẹ́yìn rẹ̀ àbá ní sálámà ní ẹ̀yìn rẹ̀ ṣé ìjòkó ẹyọ kan náà

tó ń kó báìkì wá sí mọ́ṣáláṣí ìṣẹ́lọ̀ tí a ṣe kí tí a fi rìn náà ẹni tí ó ń gun báìkì wá sí mọ́ṣáláṣí àwọn ìjọ́nà ọba tó tó provide fún ṣokólù insha Allah yóò gba ládàá rẹ̀ bí ẹni tí ó wà mọ́tò wà náà insha Allah yóò gba ládàá rẹ̀ àwọn afáàmì ní lóyá kọ̀ọ̀kan bí ó ṣe mú náà ni a ṣe mọ́ ìgbàládá ṣùgbọ́n ṣí ẹ lè sọ pé torí pé kí ni wà gbaládá ní ìfẹ́ wọ ọkọ̀ lọ àbí ìfẹ́ gun báìkì àbí ìfẹ́ gun kẹ̀kẹ́ lọ ìfẹ́ fi ẹsẹ̀ rìn nítorí kí ni gbaládá yẹn ṣí ẹ lè sọ bẹ́ẹ̀ a ilé yìí kò sí ẹ̀rù fún oríṣi kò sí ẹ̀rù fún oríṣi torí pé anábùwà Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ tí mùsùlálà àmọ́gun ràǹkúmí àrẹ̀mọ́gun kẹ́tẹ́kẹ́tẹ́ ní nígbà tí ó bá ń lọ sí kàábà lápójú rẹ̀ ìwá ìgbà tí ó wá sí tó ṣe áàjì ojú oní àìdódé sí ní mọ́ta ojú ìtẹ̀ ó jìnà díẹ̀ sí mọ́ṣáláṣí kàábà nìí so alẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam a máa ṣíkiri a máa kẹ́kẹ́kẹ́kẹ́ àríwá wá sílẹ̀ náà anábì sallallahu alaihi wasallam a máa rìn lọ sí Kúbà a máa rìn lọ sí Kúbà so tó ṣe kí yóò lẹ́yìn eh, náà fílà rákàbí jù bẹ́ẹ̀ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ so wọ́n láwà yìí méjèèjì náà ni orí ládàá rẹ̀ yìí wọ́n láwà yìí. Thank you. Nam ọ̀rọ̀ kí ó ẹ̀ sọ̀rọ̀ tí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀mí. Ṣùgbọ́n ta bá wù bàtẹ́ni ẹ sọ ikú òkè ní POS tó fẹ́ kúwé Wema Bank tó mú ní àkáǹtì bẹ́ẹ̀ but lápòjú òun ní àkáǹtì ní access ṣèyí tí a fi gba owó níbi atm machine ti ti access tó lọ gbà ní wema bank ẹni tí òun náà operate pos èyí tí a fi lọ gbọ́ owó ẹ̀ ní báńkì access tó jẹ́ ti ẹ̀ ní kò lọ sọ́dọ̀ ní pos ó túmọ̀ sí pé ó fi ẹni tó ń ọpẹ́rẹ́tì pos yẹn ó fi ń wé wema bank tí n bá gẹ́tẹ̀ àbí so access bank lòun ní owó ń bẹ́ òun ló yáwó lọ́wọ́ òun so èyí tí ó fi wá lọ gba owó rẹ̀ ní ọ̀dọ̀ access ohun ló ń gbà lọ́dọ̀ wema èyí tí ó fi wá lọ gbowó ẹ̀ ní ọ̀dọ̀ access nísìnyí wá wípé kó gbà ní ọdún ní pos akọ́tọ́ òní wípé ìfẹ́kùn clear kí ni ìkẹ́ tí ó clear òní wípé tí ń bá lọ sí ọ̀dọ̀ wema bank nísì tí mo fẹ́ gba owó ṣé owó mi ni mo ń gbà àbí wema bank ó ń yá access bank lówó question mi yìí tí bá lọ sí ní atm machine wema bank nìsìn ṣé access bank tẹ́lì ní owó lọ́dọ̀ ọ̀tí ẹ̀ ṣó ti sẹ́ndì owó yẹ sí wema bank ní tó ṣe pé ó ti wá lọ́dọ̀ wema bank òní wema bank ti wá rí bí ti owó yẹ tẹ́lì ọ́ wema báńkì yá ní owó yẹn tó ṣe tí wọ́n padà máa lọ sẹ́tù rẹ̀ níta àpò ní kíní kan tí àwọn ń pè ní settlement táwọn báńkì ń pè ní settlement òun ni pé òkè báńkì eléyìí bá mi yá bá mi yá bá mi ṣe léyìí bá mi ṣe léyìí so létà wọn á padà ṣe kíní wọ́n á yọ àwọn kẹ́yìn síra wọn so bí ṣe ní pé wọ́n sẹ́yìn owó sí Wema Bank settlement ni wọ́n padà fi yanjú nǹkan yẹn problem ńlá fún wa tó túmọ̀ sí pé o ò lè dúró owó ní Wema Bank àti Access Bank nìkan ló ti lè dúró owó torí wípé tó bá wù dúró owó Wema Bank ní Wema Bank yá Access Bank ní owó fún ẹni. Huh? so ní ó lẹ ní òun bá gbówó lórí iṣẹ́ tó ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni kúlù kọ́rùn-ún jára náà fàán wà rí sórí bá ní so ìlú ní tún ní ìlú lọ́tọ́ ní rògbé ẹyẹ náà mo tọ́ẹ̀ láti ṣèwádìí gan lórí ìrìnbọ̀mí tí rẹ̀ tó fún mi ní convincing answer lórí rẹ̀ ní àwọn tí mo mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ níwà bóò ni wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú owó tọmọ withdrawal torí tí rẹ̀ tó fún ní convincing evidence ṣé wọ́n máa ń sẹ́ndì owó sí wọn ní àti statement ni wọ́n máa ṣe owó ni wọ́n fi ń jọ máa operate láàrin ara wọn so títí dì sí ní tí rẹ̀ tó fún ní convincing evidence mo ti bèèrè láwọn tó ń ṣiṣẹ́ ní àwọn kọ́ọ̀pù kínní báyìí nìyí àwọn lóòrì yanjú so mi wà máa tó operate so nísì mo ní atm access lọ́wọ́ mo lọ withdraw ní wema bóòlù ṣe máa ń yanjú owó yẹn láàrin ara wọn ṣe access máa sẹ́ndì owó yẹn sí wọn immediately so that èmi á lè withdraw rẹ̀ o máa fi túmọ̀ sí wípé access ṣe kí ni ó rán wema ní iṣẹ́ wẹ́mà máa sọ fún access pé èèyàn kan o ó fẹ́ withdraw owó orí ìjẹun lówó ó kè yá mi lówó fún so yá mi lówó fún kò gbọ́dọ̀ sí pé yóò gba èlé lórí ẹ̀ tó bá ti gbé èlé lórí ẹ̀ ó ti lè kó lùkọ́rbí jára náà fáńkọ̀ ọ̀rọ̀ ìwà mo rò pé àmì ẹ̀yẹ kàńtà ìpé àlemú àlemú àti tá a bá tó ìyànjú torí ẹ̀mí ni tí má bẹ́ẹ̀ withdraw owó most of the time tó yíṣù yé mi so báńkì tí mo ní àkáǹtì òun wákàtí nípa mo dídí lọ open àkáǹtì ní torí pé báńkì yẹn ló wà ládùúgbò wa pending ìgbà tí kìíní àbí clẹ́sì náà ní àwọn ilẹ̀ lágbáwá ní àwọn ilẹ̀ pàtàkì lẹ́rù Saudi nìyí àwọn bí i pé àwọn afáàdàbà ṣe pín náà nìyẹn lórí ẹ̀ bàtà àwọn kan bí i pé wọ́n sẹ́ndì owó yẹn sí wọn wọ́n ṣe kí ni wọ́n sẹ́ndì owó yẹn electronically sí wọn bọ́ṣẹ́ a lè generalize ẹ̀ sí pé everywhere wọ́n ti sẹ́ndì owó yẹn ọ̀ settlement ni wọ́n ṣe ìtura nìyẹn. so if wá ṣe pé yẹn ó túnmọ̀ sí pé ìjẹ́ni ẹgbẹ́ mú wà justification fún ẹ̀gbọ́n fún rẹ̀ ní problem náà káwà padà sí bí tọ̀hún yẹn náà ipe òkè ìgbà fi lè mú títí access uba lọ tí mo lè lọ wùdúró owó níbi kí ní atm uba kò ṣe pé access ẹ̀ ló wà lọ́nà tó yẹ kí n lè wùdúró owó lọ́dọ̀ oní pos náà láti ká láìkí oní pos mọ́ wema bank or uba tẹ pé access ẹ̀ ní kí èyí mú dání àtàbáwò ah, ẹni tí ó ní káàdì èyàn kan nìyẹn àbí access ó di mélòó uba ó di mélòó àbí wema bank tó bá ràwá lónìí méjèèjì ó di kíni ó di mẹ́ta oní pos mélòó hmm, ẹjẹ́ ká kàkúrí sáà kákàrẹ lọ́tọ̀ọ́ oní pos ẹ̀yọ̀kan ẹni tó mú káàdì wá káàdì tó mú wá tó represent báńkì káàdì tí báńkì tí ó ní pos ń lò tó di mélòó Oye yìí? Ẹ́? So, ayé ká tún èmi mo ní káàdì àbí ẹyọ kan ayébẹ̀kọ́ èmi mo ní káàdì báńkì ó di mélòó méjì báńkì mo fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ báńkì nínú báńkì wo lè ní fẹ́ gbówó lọ́wọ́ rẹ̀ èmi ní sí mo ní atm access èmi tí mo ní káàdì èèyàn kan nìyẹn báǹkì tó ní káàdì tó wà lọ́wọ́ lójú mélòó báǹkì tí mo fẹ́ wùdúró owó lọ́wọ́ rẹ̀ ní òdì mẹ́ta a padà sí bí oní pos ẹni tó ní pos ẹyọ kan báǹkì tó ń ọpẹ́rẹ́tì òdì mélòó èmi tí mo fẹ́ wá wùdúró báǹkì ni ṣe lẹ́bùkẹ́ lára lọ́wọ́ èyí bá yìí fi a rí nǹkan mẹ́rin ló wà involved eléyìí mẹ́ta ló wà involved so wọ́n àti lẹ́bù kan náà àdúgbò tí lè yàn ẹni tó ń operate pos nífi òun tún dá góòlù òun náà tún ní báńkì lọ́tọ̀ débi náà ṣe dá góòlù tí mo tún ní kí ni báńkì lọ́tọ̀ so báńkì méjì wà involved individuals méjì náà wà ní bondage bọ́tí ti kéjì nísìnyí individual tó wà ní bondage ẹ̀yọ ọ̀kan náà ní báńkì méjì wà ní bondage so ìṣe pìyàsù ara wọn sí àwọn pìyàsù ní máa ń farí so lẹ́yìn sí ó ń ọpẹ́rẹ́tì báńkì kan lọ́tọ̀ tó tẹ́ nísìnyí nǹkan tó bá ṣe fún bá fún ní atm tó wà máa gbowó yẹn bó ló to dá sí àdásí báńkì ti jẹ owó tó gbà lọ tèmi tó máa yọ ayọ sínú àkáǹtì ẹ̀ tó náà tún ní àkáǹtì lọ́tọ̀ yìí ẹ́ ẹ̀ẹ́ bébì náà ṣe ní àkáǹtì so bí mẹ́rin ló wà involved in there so àlejò méjèèjì rẹ̀ wọn ká máa tí ń sọ wípé èyí tó jó ní mẹ́ta yẹn gan ẹnu ń kùn gẹ́gùn yìí ti síwájú lẹ́kùn ẹnu ìlú tó jẹ́ orí mẹ́ta ẹ̀nà ṣé báńkì tí mo fẹ́ gbówó lọ́wọ́ ẹ̀yẹn ni tó jẹ ní lówó torí pé tó bá fowó sí báńkì ó yá báńkì lówó ni àndúrà wá ní láàṣọ ipé bá ń tọ́jú rẹ̀ ẹ̀ẹ̀ bó ṣe ń kó kalẹ̀ náà ni báńkì ti náà so ó yá báńkì lówó ni so báńkì tó jẹ́ lówó tó fẹ́ gbówó lọ́wọ́ rẹ̀ yẹn òun ní owó àwòkó tó fẹ́ lọ bá UBA àbí wẹ́mà láti gbowó tí access jẹ́ ṣe access rí ìtransfer owó tó jẹ́ sí wẹ́nà electronically àbí tó sọ fún ní wípé bá ń ya lówó so tó ń bá yẹ lówó yẹn ní tó yá access lówó tó fi san fún ẹ ṣé kò ní gbèrè lórí ẹ̀ tó bá wá ti gbèrè lórí ẹ̀ bí so haramu ilé ìdáfúnmára wọn àfáà mi lágbàáyé tó ń takò kẹrin wọ́n tó ń sọpọ́ọ̀tì ẹ̀ kò ṣe pé ẹ̀sùn tó sọ ń sí o ipa lọ́rù tí owó ní ti atm gẹ́gẹ́ mú sọ ń sí àwọn tó ń sọpọ́ọ̀tì àwọn bí wíwò pé báńkì yẹn ti transfer owó yẹn electronically sí the other bank so nǹkan ẹni ó possible láwọn ìlú mi ó dẹ̀ lè mọ́ possible ní àwọn ìlú mi ti Nigeria mo sọ pé èmi ò mọ̀ gbọ́dẹ̀ ṣèwádìí ní ìtí rí convincing evidence àwọn tí mo dẹ̀ pè lọ́ àwọn tẹ́ ń ṣiṣẹ́ ní báńkì mo ti bè lọ́rọ̀ bí èdè mẹ́ta àti mọ̀ tókè ọ̀gá ni wọ́n bóòdì tí ní ṣe máa ń èmi sọ pé settlement lọ́mọ fi yanjú ẹ̀ gẹ́bà parí ma ṣe sọ́nsì so ìyẹn ló jẹ́ kí ọkàn tèmi náà tẹ́wọ̀n pé kí n lọ sí àkáǹtì mi kó ṣe pé èyí tí a máa ṣẹlẹ̀ ó ní títí intra ní ṣe intra torí tí intra ẹni báńkì àti báńkì kankan ni branchi access india àti branchi ìlú omi gbogbo ẹ̀ náà abẹ́ access náà ni mo rò pé so kìí àfihàn kìí àsùnmọ̀ alfa rẹ̀ ṣe tí ẹni bá fẹ́ ájú ní ó lè ájú lọ́nà ọ̀nà olóòtọ́ ti ájú ó ní wípé ẹni tó ń ọpẹ́tì pos ṣe tí ẹni tó ń ọpẹ́tì pos wípé abẹ́ níṣẹ́ ni wípé kó bá wa wùtúrọ̀ kó lọ bá wa ka owó yìí wá so tó túnmọ̀ sí pé bí wàkílù ṣe gbọ́dẹ̀ ṣe tó bá nù máa chájú wa fún ó ṣe rí kí wàkálà bí ajírì so wàkálà ó lè jẹ́ bí ajírì ó lè jẹ́ bí rẹ̀ ajírì ìyẹn lè ṣe wàkálà kó ló mú gba owó ọ̀fẹ́ ló fẹ́ ṣe ó lè ṣe bí ajírì so eléyìí òun ni tí àwọn aláṣẹ tó dáyìmá tí àwọn fi fébọ̀ rẹ̀ wípé wàkálà bí ajírì àti ìsìlọ́mọ̀ ń gba owó wa máa gbowó lórí iṣẹ́ tí ògẹ̀mí rò pé ìyẹn pẹ́ bọ́bí tí prógámù wà táwọn àfáà kejì táwọn fi gbàpépò ṣe wàkálà bí ajírí ó ní pé à ń tọ́ra wa ní wàkálà bí ajírí ó ti kówó síwájú rẹ̀ owó rẹ̀ ló kó fún ẹ kò lọ́bẹ̀ gbowó tí ẹ̀kọ́ bá dẹ̀ pààrọ̀ owó pẹ̀lú owó ó ti ń sì ìwọ́kó owó fún òun fi ó fún ẹ ní atm pé kó gba equivalent owó tó kó fún níbi èyí ẹ̀rì ìjí súra tààrin súra exchange of currency ni kò ṣe súra tó lọ máa gbowó wá ẹgbẹ́ ní ìjọ rẹ̀ kó owó yẹn kalẹ̀ owó tó kó síwájú òun náà ló ń pa ló ń kó fún ẹ so tàbá sọ pé onímọ̀ ọ̀dọ́gbọ̀n gbowó wá ní ká rẹ̀ rówó wájú ẹ̀ kí ní ẹ̀rí pàtó fi pé kí ni à ni so tá a bá pààrọ̀ owó bò láti wọn ṣe yẹn tí máa bá bẹ́ẹ̀ yẹn kó tètè ká pààrọ̀ owó tèmi ta máa ṣe náà nìyí so àwọn àjọ pààrọ̀ owó yìí àwọn àti wàkálà rẹ̀ agiri yìí tí wàkálà rẹ̀ agiri yìí kò dìde bí tó wà ní pé kó ló fẹ́ lọ bá mi gba owó yẹn kò ń ṣe wàhálà kan lọ owó rẹ̀ tó ti kó kalẹ̀ náà ní ẹ̀nà ló ti kó fún mi so ó kì ẹ sọ fún mi àwọn fẹ́ owó bò làwọn àjọ ṣe ten thousand naira cash ló wà wájú ẹ̀yẹ o mo fẹ́ pààrọ̀ ẹ̀ wá ní ti mú atm yẹn wá mo fẹ́ fún ní atm ní o transfer owó sákàntì okó yẹn fún mi kí ló ṣẹlẹ̀ mo sọ́rọ́ bá nìyẹn ṣe wọ́n láwà èyí tó tẹ̀wọ̀n jù òun tó mo sọ́rọ́ bá nìyẹn ṣùgbọ́n o situation tá wà ní sí pẹ̀lú pé ó lè fún àwọn èèyàn láti rí cash tí dàmú ti báwọn yìí so àbẹ̀rù raj to be able to ìyẹn lè sọ pé ẹ gba owó ni tí ẹ máa san ju iye tí ẹnìyẹn fún lọ pẹ̀lú pé kí ni kò sọ́nà àbáyọ bí fún ẹrù yìí kò lè ṣe anything mọ́ tí ó bá rí káṣí sọ adẹ́pẹ̀tẹ̀ ni àtọ̀rọ̀ rà rí ó ọmọ àbúrò ṣùgbọ́n ní tó gbá yẹn òun yóò jẹ ààbò náà kí ní ẹjọ́ tó jẹ́ kó ṣó wípé position àwọn tí wọ́n sọ wípé wàkálà bí ajírí ni ó jẹ́ kí ó kílẹ̀ pé position wọn ẹ̀ wí torí pé nísìn arípáwọn èèyàn fi export àwọn èèyàn sí sọ̀rọ̀ ní àṣọ ikú òkè tó wọn máa kó 10,000 rẹ̀ fún wọn gbá 10,000 bí àbí 11,000 mú ẹ́ 2,000 ló máa jáde 10,000 so ó máa kó 8,000 fún ẹ Islam will approve orun kan rẹ̀ àti ó ń ṣòro pé kí ní ẹ̀kùn ṣe pé ó bẹ̀ ní iṣẹ́ kọ́ ó ti tajà ń fi ní ó gbé ó ti bí owó yẹn kalẹ̀ tó ta so báyẹ̀ ń pè léyàn ta owó òun náà ní kí ni absorbe ṣùgbọ́n pẹ̀lú yẹn náà tí làlúrí bá wá ìyẹn lè patronize wọn téèyàn bá rí ọ̀nà àbáyọ mọ́ ordinary owó tá ń kó sí báńkì haram torí pé amọ̀pé báńkì ní bá ṣe ń kó okun kó ń fi owó yẹn yá àwọn èèyàn ó lè gbẹ̀ ìlú ló yẹ ṣùgbọ́n bàtàwọn àfáà wo tó bá kó sílé olèrè wà àtàkì ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìtìkáàbọ̀ àkáàkì lọ́ra rẹ̀ ni wọ́n fi gbà pé kí ni olùkó dọ̀rúra ìtìjẹ́ ṣùgbọ́n báńkì ló lè sọ pé ẹ̀dọ̀ rúrà ló fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ló fi ń fi èlé sí kò sí gbọdọ̀ rúrà ẹni Islam kò yé yìí èèyàn ká lè sọ pé dọ̀rúrà ló mú níṣẹ́ tí èèyàn sì kì fún sí wọ́n fẹ́ tọ́jú ẹ ìbẹ̀rẹ̀ ni tó máa yá lówó láti tọ́jú aláàrẹ̀ rẹ̀ àtẹni tó fi èlé kù ṣó lè gbà ṣòdọ̀rúrà lè mú láti gbarú fẹ́rẹ̀ tí ò bá rẹni tí yóò yá mọ́ bọ̀tẹ́ni tó yá nínú owó yẹn owó èlé yẹn ṣe ń tẹ́lẹ̀ yẹn ṣe dá haramu tó ṣe na àmọ́fẹ́ change ọkọ̀ ní sí tuntun mo wá fẹ́ yọ owó èlé tí mo lè yá ẹ́ là tó pé yóò ṣe dọ̀rúra ìyẹn ní in fact ní ájá kí ni yẹn àmàlíyà ṣe tiye so àárín ìpàní láti gbọ́ yí ọ̀pá wáyé yóò yí pé alákòókò ìtọ́nà ọ̀pọ̀ tó ní ẹ̀rọ ìṣàkóso ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ mẹ́ta ìtọ́nà náà ní ìtọ́nà tó ní kọ́nà títí wọn ní ọ̀dà ọba ìjọba ìtọ́ sí ẹ̀rọ ìṣúná wọn lálẹ́ tí wọ́n wá jáde ìjẹ̀bíyà ẹ̀rọ máa tó rẹ̀ ilé ẹ̀jẹ̀ ìjẹ̀bíyà ọ̀rọ̀dẹ̀ ọ̀pá ọ̀pá ọ̀pá ìjọba ìtọ́jú tó ń lò ó kéré. Ní

náà ti ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà irú cooperative jọ kò bá ẹ̀sìn mi kò bá ẹ̀sìn mi kí ló fa òun pé àwọn ya ni owó èlé wọn ya ni owó èlé ìfà pé gbogbo àjọ parapọ̀ láti lè yá ara wa lówó èlé so ilé yẹn a tún wá pín láàrin ara wa. kò sọ nǹkan tó jẹ́ nígbà di aláàjì nísìn àjọ parapọ̀ 200,000 àwọn yára wa ẹni tó ní kìíní kan à ń yá pọ̀ tó ń gbé gbé ilé lórí ẹ̀ àwọn ní òkè o èlé ta rí kó jọ ta báyìí a tún pín láàrin ara wa ṣe ilé ìwé kò sọ tó tọ́ so haramu náà ni so lóyìn bẹ́ẹ̀ tó lé òun òrò ya wáì tí o mọ̀ sí bu owó ó ti mọ̀ kó mọ̀ sanwó lé so kó mọ̀ sí bu owó di ìgbà tí owó lé òdì jù kò yé ó mọ̀ tó sálárì ẹ̀nà lòun ó bá dẹ̀ di next year ní òun máa sanwó lé so yóò ti máa san owó yóò ti máa save owó against next year kò ní tó lè gbà tí òun ó lọ ṣe lé tí wọ́n wà pàbó nílé wà kan lẹ̀kùn mọ́ lórí tó ayọ́ awò pé talomayaun ní owó yìí o ní owó yìí sáfi wá nílà lórí ló mú lọ yá owó yìí so kò jẹ́ bí wà ní ìṣẹ́jẹ́ ọlọ́wà náà lórí kí ni the first one náà ni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àbẹni tó ń ṣiṣẹ́ oṣù tó gbàkà wọ owó ẹni lórí bẹ́ǹchì owó tó gbàkà òun ni owó tí ó tó ní sọ́ọ̀bù kádẹ̀ mú adnan sọ̀bìn èyí tó kéré jù ní sọ́ọ̀bù méjèèjì òun ní sọ́ọ̀bù àṣetọ̀ sílvà nísìn kẹ́ tó bá ní nǹkan bí 200,000 nísìn ní àtìpá wa èyí tí ọdún kan lẹ̀ lọ lórí ẹni tí ọdún kan lọ lórí ẹni yóò yọ kàkà rẹ̀ ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n bẹ̀ lórí ẹ̀ tó ní ìsìnyàn kan rí ń gba 1 million naira lóṣù so tó bá lóun yọ gbogbo tó wà náà gbọ̀gbọ̀mọ́ra wọn òun owó lé òun yọ gbogbo ẹ̀ náà nìyí ó sì máa ṣẹ́kù bí i 500,000 lóṣù tí ó níná àbí aṣẹ́kù 300,000 àbí aṣẹ́kù 200,000 tí ò níná ní oṣù yẹn tó ṣe pé every month ní ó ń save 200,000 so 200,000 tó save ní oṣù yìí tí ọdún kan bá lọ lórí ẹ̀ ayọ̀ ti pọ̀ èyí tó sẹ́ẹ̀bù ní Ramadan àbí Sha'ban tó gbọ̀ wá tọ́dún kan bá lọ lórí ẹ̀ tó di Sha'ban ní 200,000 yẹn ó túnmọ̀ sí pé kí ni yóò zaka yẹn náà tó bá tún di Ramadan tó tún gbà mí ná ó tún sẹ́ẹ̀bù 200,000 tó bá di Ramadan tó ń bọ̀ yóò ti yọ kí ni yóò yọ 2% ti 200,000 tó sẹ́ẹ̀bù ní Ramadan yẹn orúkọ yẹn sòbí ó ṣe máa yọ bàtà ní oṣooṣù nìyẹn tí ọdún kan bá ti lọ lórí owó tó sèé but láti mọ́ jẹ́ pé gbogbo oṣù yóò mọ̀ yọ zàká ó kàn lè fojú dá ó kàn mú kan ní àwọn oṣù ọdún yẹn kó dẹ̀ yọ gbogbo ẹ̀ in advance akẹ́tì mú pé oṣù báyìí every year ni ó mọ̀ yọ zàká gbogbo owó tí òun ti save yàtọ̀ fún kíni yàtọ̀ fún àwọn èyí tó jẹ́ expenses tí òun náà tó ṣe tó lọ́nìsẹ̀yìn ló ṣe pé tó ń pa lóṣù ojú 100,000 lọ ṣe bàbá tẹ̀ ló ń tẹ́bù kẹ̀kẹ́ náà lóyá ó tẹ́bù 20,000 lóṣooṣù so ọdún kan lọ lórí 20,000 eléyìí tó tẹ́bù lóṣù yìí zakowọ̀ èyí tó tún tẹ́bù lóṣù tó tẹ̀lé náà zakowọ̀ nígbàtọ́dún kan lọ lórí ẹ̀ so irú yẹn làá sọ pé zakowọ̀ owó títí ẹ̀ kò ń ṣẹni tó ṣe pé ó ń gba owó tó ṣe rí pé tó bá lóun yẹ gbogbo àwọn expenses gbogbo àwọn tó ń fi jọun tó ń fi ṣe lé tó ń fi ṣe lé ó sì máa rí tó tó ní sọ́ọ̀bù sẹ́bù tó sàká máa wọ eh, just ten minutes Àwọn ilé ìgbésẹ̀ yana da zuwatan yin zan mutu zan suna zama zan zan mutu a yau da wani zama mutu a zan mutu Thank you.

kò sí nǹkan tó burú mẹ́lì torí pé ẹta fún kò rẹ̀ kò sanwó kò tọ́nà fún so tẹbá sọ pé ẹta mọ́ so torí pé kò sanwó ṣùgbọ́n tó bá ṣe ní pé òun náà rẹ̀ jù láti sanwó yẹ nígbà yẹn so tó dá fún ẹ̀ ìyàn gbowó yẹn ní ọwọ́ rẹ̀ tí ó tó láti padà rẹ̀ láti sanwó yẹn kọláwà. Èyàn 200,000 ẹ̀rẹ̀ tí gbà ṣọ́rọ̀ ìrìnlẹ́tẹ̀ ẹ̀yọ gbàtà lórí rẹ̀. Ó dìfẹ́ lórí ìpalẹ̀ tó jẹ nínú tó bá ṣe pẹ́ni tí ọkùn balẹ̀ lórí pé yóò lórí ẹ̀sàn yìí kò sí zaka lórí ẹ̀ tó bá ṣe pẹ́ni tí ọkàn balẹ̀ pé ẹni tẹ̀ǹtà bá bèèrè wa lórí ẹ̀sàn then a máa yọ zaka lórí ẹ̀ ní ti ó tẹ́wọ̀n ṣùgbọ́n ètò tẹ̀ wọ́n lọ́wọ́ alámùsùn pé tí ẹni wọ́n bá ti padà wípé ẹni yẹn ẹni tẹ̀ǹtà bá bèèrè wà yóò sọ fún wa so àáṣù kejì ayọ̀ zàkà rẹ̀ bí ẹni tó kówó sí báǹkì yóò yọ zàkà owó tí ó kó sí báǹkì kẹ́bí bá rẹ̀ sọ fún afẹ́lẹ́ tó kówó sí báǹkì ó yá báǹkì ní òun so báǹkì jẹ gbèsè wà pé báǹkì ẹni tí ó ní agbára tuntun gbèsè tí ó jẹ wá ní so àásùn ìgbàta owó ní ọláwà ní Thank you sọ àwọn ọmọ sọ pé ẹ tó bá tó lè sọ pé èyí o á ń lọ pé sáré tó pé òun lè sọ bá tó lè sọ pé ẹ àwọn tó dàgbà sọ ní ìyá kan tó àti ọ̀rọ̀ tó lè lọ á ń lọ pé ọ̀rọ̀ tó lè sọ. yàtọ̀ síra wọn yìí anglob yàtọ̀ uh, ìbòjú yàtọ̀ so àwọn mí gbà pé kó bojú òun tó jẹ́ kókó òṣìṣẹ́ anglob àwọn mí gbà pé méjèèjì náà ṣùgbọ́n ká sọ fún mi pé tí ó bá ti rí léyìí ìgbọ̀rọ̀ rí ọ̀rọ̀ ní òkúrẹ́ so at least ó yí tí ó sì nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ní tí bá ṣe pé ọ̀rọ̀ yẹn pé kéèyàn ló jù so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn kó kọ́gbà ọwọ́ rẹ̀ ènìyàn wá kọ́gbà ọwọ́ kò tí kọ́gbà ojú àbìlí pé kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kó bá سيبنيش دي الله عنه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته